correct and wonderful people. how una dey welcome back to texas tv we don carry another aproko come una domot about wetin dey sup for inside palace as information wey dey reaches now be say kabiyesi oba adeyeye is not going back anytime soon about queen naomi as kabiyesi and queen naomi don dey relate now e don dey sweet kabiyesi for belle yes yesterday kabiyesi surprised mummy tedunekao with a car gift with a new car key which we heard that miriam was wearing that how can kabiyesi give queen a new car without giving her wey don already dey for palace as first wife That since she came into the palace, Kabiesi has not gifted her anything. I begin to laugh Miriam o oh, because waiting, she won't make Kabiesi give her. You dey claim say you get money? may use your money buy car for yourself. Use your money do anything where you want to do for yourself. After all, she has been doing everything in that palace with her money. Yes, for her fans wey no know say miriam dey do everything with her money come make una hear make una gather because there was a time kabiyesi said since you spend 500 million naira in the palace i will balance you your money back May you carry your property leave I will pay you back every damn money you have spent in this palace to make sure say you carry all your property comot for inside palace. Miriam that time starts with a cry say say why it's such statement? Why you wan pursue me comot for palace? I don't need the money. I am just curious that you don't love me. But we don't need to tell Miriam that Kabiyesi doesn't love her. Because for our clear clear eyes, Kabiyesi Kabiyesi no love Olori Marian. She know that. She came into the palace because say Kabiyesi felt she is important due to her money and her fame. Maybe Kabiyesi is even using her to achieve a lot for Queen Naomi and Prince Tedinekabu and she didn't know. Because that yesterday, if you see the kind tears where Olori Mariam dey outside, they peep, they shed tears. She talks since I enter palace so, Kabiyesi never gift me anything. He dey pepper me for body. Yes. But Kabiyesi doesn't send Olori Miriam because she is not the one that wanted to marry her. Miriam forced her way into the palace. When they achieved their, their evil agenda of pushing Queen Naomi out of the palace, she achieved her aim of coming in thinking that if she come in ah it will be bed of roses so i will enjoy you. Oh. i will enjoy everything wey queen naomi don dey enjoy Now, waiting, she dey tell herself until she had her way in it is no longer a bed of roses rather the palace is burning yes the palace even want to consume olori Maria. but we know say one day mariam go pack her thing run comot for palace because you can't really say that she is important to Kabiyesi if not that she have money. She is of no use to Kabiyesi. You see Aderonke too, soon Aderonke go leave. Let's just give them a t- uh, some time for them to decide because some may be thinking that if they leave, people will laugh at them. Whether you know leave or whether you leave, people must surely laugh at you. But the right thing is to leave palace before it is late. because if our president talk am say if it is late una go suffer o una go suffer for dis palace and di palace must be sanitized whether you people like it or not this is the prophecy that has been coming and people are waving it away but when naomi will keep on triumphing so today my correct people it was a thing of joy for mommy tedenekao As Kabiyesi Oba Adeyeye went inside his chamber and brought out the golden ring. Una know say this golden ring, Kabiyesi don give am Queen Naomi before when they wedded traditionally. That was 2018. If you look at Queen Naomi closely, you will be seeing the ring she was wearing. It was that ring. But when their marriage scatter, Queen Naomi talk say, why go dey wear ring for marriage when they hold again? Say, ah, May i just carry this ring return it back to kabiyesi i not do again make kabiyesi just the follow sis wife Now, so queen naomi talk put the ring for inside parcel return and back to the palace when kabiyesi saw the ring kabiyesi was broken he wasn't happy at all that queen naomi can do such a thing but kabiyesi took that ring inside because we had the ring is gold. It's worth millions of naira. Naomi was shocked today when Kabiyesi went inside his chamber and brought out the same ring to propose back to Queen Naomi. He tell Naomi say, I want you to be wearing this ring. I don't want it off your finger. So that the Oloris wey dey jealous you, the Oloris wey dey do competition with you, go know say you are still my wife na my number one and na only you wey get dis kind ring others na dem buy di ring wey dem dey wear no be kabiyesi wey buy am na only queen naomi wey kabiyesi enter dubai go buy ring for my correct and wonderful pipo abeg make i greet una before dis our aproko hot well well good morning afternoon evening to you all according to your time and the time wey una take dey see dis video yeah, welcome back to Texas TV and we are still on the gist about waiting the sup for inside balance. my correct and wonderful people though mm. una know waiting the sweet us say finally all the things where uh, queen naomi's uh, co-wives rival don plan say ah when naomi and Kabi see they will not be seen together they will keep fighting we will keep going to babalawo to do this to do that to one person God has decided to put them to shame and make Queen Naomi to triumph again. Because right now Queen Naomi dey win o. Oh. Imagine Kabiyesi went inside his chamber, brought out a gold ring to propose back to Queen Naomi, telling Mummy Tedinneka to hold the ring tight that he Kabiyesi will not give up on her. That shows that Kabiyesi, like I said, truly loved Queen Naomi so dearly and whatever God has joined together make una no try put asunder because all these people wey they put asunder we Queen Naomi and Kabiyesi dey fire go burn them o oh. their own karma it go reach very soon and you will hear them they will be crying and bewailing running up and down but our main goal for be say make Kabiyesi and Queen Naomi oh, get back to normal the way they was before the concubine started devouring her marriage with Kabiyesi my correct and wonderful people, na di tori wey we carry come be this. so as alleged abeg make una try chook una aproko out. drop your comment give this video a thumbs up subscribe stay tuned stay connected for more updates to be dropping from time to time about wetin dey sup for inside palace and for my returning subscribers i can never cease to appreciate each and every one of you thank you guys so dearly for always sticking to Texas TV and bear in mind most importantly that all alleged information be gathered from the words